níṣe dókítà fújì nìkan ṣoṣo tí mísíkì jẹ́ náírà ni mo jẹ torí pé adé orí òkè kò jọ tẹyẹkẹyẹ ọlọ́run ló fi rán mi èèyàn kankan ọba tó fi rán mi ló jẹ́ kí n fi mú bàdé kémi sì jẹ́ náírà lọ́bùnrin àsìkò yìí. ẹ̀rí dẹ́rù ìwé ọmọ ọmọ ọmọ ọmọ náà o bóyá jọkùnrin bóyá jọkùnrin. ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ọba tó bẹ kí pẹpẹ tó máa bẹ gẹ́gẹ́ bí orin kábíyèsí ọba tí ó sì mọ túmọ̀ wà nígbà tí pẹpẹ ò ní sí mọ́ ah, àdúpẹ́lẹ́ ọlọ́run Mr. Latin ah, mọ́bọ́lájí ah, mákẹ́ kábíyèsí lójú kòyò a ní àwọn òbí mélòó kan láti kábíyèsí inú wa dùn láti jókòó pẹ̀lú sọ́ba mi yé yín sí ní agbára ọlọ́run nípa yọ̀ yín jẹ́ kó tẹ̀ ń gbójúlé ọlọ́run nípa jẹ́ kó tẹ̀ ń gbà wọn ọlọ́run èso nípa mi jẹ́ ìbéèrè àkọ́kọ́ tá a fẹ́ béèrè wọ́n ní pé ọmọ ìran sọ oríṣiríṣi nípa kò síbi tó ń wa tó ń tà pẹ̀lú àbí wípé ẹ̀ka bèsì wa kò lè wọ lóyìnbó mọ́ kò lè wọ London mọ́ kò lè wọ Amẹ́ríkà kò lè wọ Germany àwọn ẹ̀dẹ̀ tẹ́ gbóyè wọn wípé ntọ́ wa lu wa yìí ìdí ajé ìdí ajé ni kò tó jẹ kábèsì ẹ̀ kílẹ̀ ní sọ́ngbà yẹn. ẹ̀ kọ́tẹ́ púpọ̀ ní sọ́ngbà ọmọ ọdún lọ sí lóyún ọ̀rọ̀ pọ̀ ṣe máa wọ èèyàn tó bá fẹ́ mọ̀ dídé òfin ṣe lọ oríṣiríṣi àwáwí náà wá sọ wọn fi rọ́ wájú ọ̀tọ̀ wájú ọ̀tọ̀ ẹ tó ṣẹlẹ̀ ní pé ta máa ń lọ sílùú òyìnbó ta máa ń sọ pé à ń sólù kan ó máa ń jẹ́ kí kò jẹ́ kéèyàn fún àwọn fans yàn ní real flavour music ìwọ mo ti ṣe ní jọ́kọ́ mi lọ́dọ̀ dá ẹ tí mo sọ láìkí nìkan nàìjíríà mi kò sí tébùlù tí ó rà dẹ̀rọ wa bímọ ọmọ ẹ̀yẹ ọmọ òde nàìjíríà rí so ọmọ ẹ̀kọ́ máa gbọ́ mi ṣègbè lórí láyé ṣùgbọ́n wá ní ṣáìdù ṣùgbọ́n tó máa ń fún ẹni tẹ́bẹ̀ yẹn fẹ́ ṣe lé wọ́n ṣe mú wá sọ́dọ̀ mi sí mi ṣòwò ní wọ́n máa ṣòwò ọmọ sọ́dọ̀ táwọn ṣe lọ́ọ̀ni àkọ́gbélégbè kan yẹ kó múlé wá dáadáa <laughs> so wá ọ̀gá ah, mọ́mí ọ̀wọ́ ẹ̀ tíráìbọ̀tì nǹkan tó ń kọ yìí kò dàbí tébù tí mo ń gbọ́ ní ilé mo kàn fi ti kọ́ kí ní ẹ̀gbà kan sọ ó dùn mí gan máa wọ aṣọ àti báyìí mo ti pinnu pé tí máa fẹ́ lọ sí ìròyìn mo ti máa lè ká àwọn obìnrin báyìí mi ì lọ kò sí ìkọ̀tún ọlọ́ṣẹ́ bẹ̀ iṣẹ́ tó à ń ṣe báyà ló ń bí ìkan jù lọ kàkọ́ máa sọ pé wọ́n jáde àbí káwọn yọkọ̀ wò pé ikọ̀ tuntun ó ṣẹ̀dé láti lóyún ìgbà fẹ́ gbọ́ ikọ̀ tuntun ló pédé but láì kúrò ń bi gan everyday rẹ̀ ṣe ikọ̀ tuntun táwọn èèyàn rí so the main thing lọ́dọ̀ tó máa jẹ́ káàtì lọ́sàn án bí akọ̀wé lè lówó rẹpẹtẹ kó lè ṣe nǹkan táwọn ẹgbẹ́ òun ṣe àbí kó ṣe nǹkan táwọn ará ṣe so ìgbà tọ́nà ṣe fún àgbà inú alhamdulillah at least ní ilé kẹrin mò ń ṣe lọ́wọ́ àìsàn so láì ìlú èkó a pé kankan ju kankan lọ láì kúrò lóyún so dẹ́nẹ́mẹ um, alájọ ajá ìdè kọ́ni kò ní ìbàdàn nílé owó fọmọ adámọ̀ fẹ́ntì kàdá àti ẹ̀bá bá bẹ̀ mọ́ ni you understand so gbàtí mo dẹ̀ wá ní òyìnbó lot of experience mo ní ibẹ̀ tó ló jẹ́ kọ́ni kan tí mo kọ́ nígbà tó dé nínú ẹ̀mẹ̀ um, respect and reliable respect mo sọ pé mo ti dé Amẹ́ríkà ojú ti rí tó mo ti dé London ojú ti rí tó ẹni òde bẹ́ẹ̀rì ló ń jọ lójú àwọn tó déjà máa ní ẹ̀ lọ bí wọ́n àwọn tó pẹ́ ń bẹ̀ kán fẹ́ máa wálé tó ń bá dàgbàdàgbà tó yẹ kán wálé ilé náà máa ṣàjò lọ́jọ́ ọjọ́ sí ogún ọdún lájò kọ́kọ́rẹ́ wálé ilé bàbá ọmọ ń bọ̀ ọmọ lẹ́rù kò wá bọ̀ ọmọ lẹ́rù ó sá fún nira torí pé ìnira pọ̀ nìlúwa o ta ọdún ló máa jẹ́ náà so tí mo wá náà bá ń sá pé ìnira pọ̀ nìlúwa yìí tá à ń lọ sílùú òyìnbó tá ní ìjọ uh, olùfẹ́dà so àwọn tẹ́mi náà padà rò ní ẹ̀ ló ìlú yìí náà àwa náà la kọ́ sí mo fi wù náà tẹ́ bá sọ̀rọ̀ bàbá náà là ń fà ìjọba ń fa tiẹ̀ wá etí àwa èèyàn náà ń fa tó pọ̀ ju etí ìjọba náà ń ṣe lọ sórí àmà tó pé ẹni yìí tọ́ba gbé sípò yìí wọ́n máa bá ni torí àwọn èèyàn fẹ́ jẹun bẹ̀ wọ́n máa dúró síbẹ̀ so ni wọ́n á dúró tilẹ̀ yìí báwo ni ìlú ìṣẹ̀fẹ́ dà ẹ̀ tí wọ́n dẹ̀ so gbogbo orúkọ mẹ́rin náà ló ń affect am but níbi tí mo wà yìí ọlọ́run fa àlùbáríkà sí mo ṣàdúrà pé bílù ìṣeré náà mo fẹ́ dúró síbi ẹ̀kọ́ kan mo fẹ́ máa lọ mọ̀lẹ́tì ṣèlérí nígbà náà pé lóò ní march lágbà ọlọ́run march sí ibi april àmàlọ́ because mo ti ṣe àwọn kan tó pé bí àwọn obìnrin márùn sí mẹ́fà mo fẹ́ kó dàgbà kí wọ́n lè fún àwọn èèyàn ní rí flavour music yẹn gangan kí wọ́n fọwọ́ ṣe pé Saheed Òṣùpá Nàìjíríà yàtọ̀ sí Saheed Òṣùpá tó ṣe ní London náà pẹ̀lú pé a máa kọrin tí wọ́n máa lu worowóró nù African music ni na a fẹ́ lọ sọ́hún ka ka ṣe bá wọ̀ ẹ̀kọ́ láì kẹ́ ka fún ọ ní African playboy kò yẹ kó alọ́ kalama ṣe ní ọ̀lù kékeré kan kan ìwọ eh, level ni mo fẹ́ fi lọ́ọ̀sì àwọn òyìnbó lájọ ṣẹ́ sókè ọ̀tí ẹ̀ lọ́kẹ́ ọ̀ ṣe nǹkan pé African musician king of music wá sí America king of music wá sí London in a big way king of music wá sẹ́nìwẹ̀ ní Europe in a big form ẹ ti understand wọ́n ṣe pé king of music lọ sí ibi kékeré kan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lọ kọrin inú yàrá kan king of music ní ẹ̀hún ẹ ti understand nílùú òyìnbó ẹ ti understand òótọ́ ni ẹjọ́ kan mo lọ wo Sunny Adé ní house of blues ní Chicago nígbà tí mo gbé Chicago nígbà tí máa wo àwọn èrò wọn yẹn máa sùn lọ àwọn blacks bẹ ẹlẹ́kàyé wọn òyìnbó lẹ́rẹ́ tó bí òyìnbó sùn lọ bí rẹ́rẹ́ tó ń wù ní àdé omi yọ lójú. bọ́lá wa dìgún ọmọ kò fòṣì ọ̀kan lọ́mọ ọba fáwọn bíi ti dì lọ́hùn-ún ọmọ yàrá ò tán sàn ṣèléràn ọba lórí ọba ọ̀rẹ́ ọba. òṣùpá dúdú ewúro musa lọ́rọ̀ ń orin tiwa o tẹ̀tẹ̀rẹ̀ kùtì lómi ilẹ̀ tẹ̀lẹ̀ gbọ̀ngàn jù tó dé. wúrúwúrú mọ̀ṣá lọ́rọ̀ orin tiwa tọ̀tọ̀rọ̀ kú mi ilẹ̀ tẹ̀lẹ̀ gbàgbọ́jì tó dé. dúdú òwúrọ̀ mọ̀ṣá lọ́rọ̀ orin tiwa tọ̀tọ̀rọ̀ kú mi ilẹ̀ tẹ̀lẹ̀ gbàgbọ́jì tó dé. dúdú òwúrọ̀ mọ̀ṣá lọ́rọ̀ orin tiwa tọ́tọ́rọ ibi tí lómi ilẹ̀ tí ọlọ́gbọ́n gbógi tó dé. bíbí ewúro mọ̀ṣá lọ́rọ̀ orin sí wa tọ́tọ́rọ ibi tí lómi ilẹ̀ tí ọlọ́gbọ́n gbógi tó dé. fún mi ní bọ́ọ̀lù. bíbí ewúro mọ̀ṣá lọ́rọ̀ orin sí wa tọ́tọ́rọ ibi tí lómi ilẹ̀ tí ọlọ́gbọ́n gbógi tó dé. owó láwí mi lówó owó láwí mi lówó òṣùpá. mi fẹ́ láwìyá owó lábìlẹ̀ ìyọ̀mí òṣùpá ẹ̀yìn tí mo ṣe ọ̀tẹ̀rẹ̀ owó lábìlẹ̀ ìyọ̀mí òṣùpá ẹ̀yìn tí mo ṣe ẹtúbọ̀ tẹ̀yìn dé owó lábìlẹ̀ ìyọ̀mí òṣùpá owó lábìlẹ̀ ìgbọ́lá sí mi lára ìgbọ́lá sí mi lára. oṣó owó lábí òun lè yẹ oṣù pa sí dọ́hùn ṣáìdì bọ́lá sí. àdúrà lè ẹ̀dúrà lè àdúrà lè bàbá fọ́ọ̀lù lóbi fọlákẹ́. ẹ jẹ́ màlúù bẹ́ẹ̀ àdúrà lè àdúrà lè ṣerúṣẹ́ lélẹ́yìí ẹ̀yin tí mo ṣe ẹ tún gbọ́tàdé o àdúrà lèrè èèyàn mi ò ṣùgbọ́n àdúrà lèrè bọ́lá sí mi lára ó ń bọ́lá sí mi lára. orúlé yóò ṣùpá sí dome ṣáìdì bọ́lá sí mi lára. àdúrà lèrè èèyàn kan lọmọ tó ń jẹ ṣáìdì bọ́lá sí mi lára kò yọgbẹ́ láwọn àdùgbù ọmọ kò fòṣì ọ̀kan lọ́mọ ọba fáwọn bíi ti dìtàn wíwú ọmọ yàrá tó ń sọ ṣòmìyàn ọba lórí ọba ọ̀rẹ́ ọba. kò láwọn àdùgbù ọmọ kò fòṣì ọ̀kan lọ́mọ ọba fáwọn bíi dìdì náà rí i ọmọ yàrá òótọ́ sọ ṣènìyàn ọba mọ́mí ọba ọ̀rẹ́ ọba. ìṣẹ̀lẹ̀ tó e Africa and Otago tí nù àbójú yà sátà ìṣẹ̀lẹ̀ tó ní áfíríkà àlùtà kọ́ńtínú àbí tí a ṣàtà. ìṣẹ̀lẹ̀ tó ní áfíríkà àlùtà kọ́ńtínú àbí tí a ṣàtà. ṣùgbọ́n. alájà olùkú fọwọ́ wa omi má ṣe bí ìwọ olùkú mọ èèyàn táwọn wá yìí ìyẹn mi ò ṣùgbọ́n. ó ń kí òye wẹ̀ wíyẹ òye bá mi ń ṣẹ́gun bàbá mi ò ṣùgbọ́n. irinṣẹ́ ló bá sábà wíyẹ òye bá mi nìyí bàbá mi ò ṣùgbọ́n òye bá mi kọ́lá sí mi lára wọlé kọ́lá sí mi lára. station. Olùkọ́ mi yóò bàtà ọba olùkọ́ mi bọ́lá sí mi lára. Bàtà ọba mọ́bìlì olùkọ́ mi bọ́lá sí mi lára. Bàbá Bọ́lá wà ní ìwọ̀n ọmọ fòfò sí. Ọ̀kan lọ́mọ ọba fáwọ̀ fi ti dìbọn wí. Ọmọ yàrá òótọ́ ń sọ̀rọ̀ ṣèmíyàn. Ọba mọ́bìlì ọba ọ̀rẹ́ ọba. èèyàn máa ló ká sí wo ọmọ òye gbà mí o àmì bọ́lá wọn ni ọmọ kò fòṣì ọ̀kan lọ́mọ ọba fáwọn kì í ti dìtọ́ ìró ọmọ yàrá ò tán sọ ṣe nìyàrá.